ìrìnrìn náà wà fi sáà parí ọ̀sẹ̀ àdìbátọ́rọ́ tó hadithi àbúbátọ́rọ́ onílẹ̀ tí àkọ̀gbéyẹ̀wò ní ìlú ìyàndà ọlọ́run Abubakar ní sèmí tó rọ̀sọ́rọ̀ aláàfẹ́ ọ̀sọ́lá mo gbọ́ tánàbí sọ́dá ẹ̀rẹ́pẹ́ tán tàbí fi jù wá lọ àwọn ẹgbà pẹ̀lú àwọn ẹgbẹ́ wọ́n gbọ́rọ̀ ìyà rẹ̀ gbogbo ọ̀rọ̀ alẹ́bí táwọn bá kó sílé ní wọ́n gbà wá fún wa yìí ṣùgbọ́n àwọn ilé àwọn ará alẹ́bí rẹ̀ ìtẹ́lẹ̀ kò fi lè tún wọn nínú abúbákọ́rọ́ onímọ̀gbọ́ tálíbà Muhammad sallallahu alaihi wa sallam yaqul tí ó sọ báyìí pé la yahkum ahadun bayna ithnayn لا يحكم أحد بين اثنين وهو غضبان yẹpẹ nìkan kan ò gbọ́dọ̀ dájọ́ láàrin èèyàn méjì èèyàn kankan ò gbọ́dọ̀ dájọ́ láàrin èèyàn méjì bàwọ́ àgbàdìbà tí ẹ pé ó wà ní orí ìbínú lọ́wọ́ ìbínú èèyàn gbọ́dọ̀ dájọ́ láàrin àwọn èèyàn lásìkò tó bá gbé lọ́wọ́ wàhùwà gbàdúrà nìyẹn lọ́dọ̀ àfọ́ni náà hálì ní pé situation tó wà nìyẹn gbà kí ẹ máa adájọ́ nígbà tó bá gbé lọ́wọ́ abúbákọ́rọ́ wọn ni mo gbọ́ lẹ́nu ànẹ́bí tó sọ bá ìgbà ìrẹsì hadithi yìí متفق عليه وصحيح البخاري bákan náà wà nínú muslim wọn sọ ìlú kárí wà nínú muslim ní hadithi abubakar náà àlàyé lórí hadithi wọ́n ní alẹ́gábọ̀ níta ń pè ní bínú wà sí jábàtà lè fi ààrẹ oníkéyàn rẹ́fọ́ọ̀sì sí ìfìhàl ìtara ìgbónára kàrẹ̀gbóná emotion tí yàn rẹ́fọ́ọ̀sì emotion tó wá látara yìí yẹ́gbìlì nínú dáàmù nìkọlù tẹ́ pé ẹ̀jẹ̀ ń rú ọ̀kan gbà ìrìnlẹ̀ tí kàn wọ́n sára rí wà délẹ̀ ìdílé ní àbí tí yàn bá ń bí sára bá délẹ̀ ìdílé ìdílé kan arúgbó ìgbóná nìtọ́lá bí i ẹ̀ǹtọ́kọ́m ìdáhùn rẹ̀ yà pé kí ẹ̀ gbé ọ̀la rẹ̀ yẹ kí ẹ̀ bínú sí ìgbẹ̀fẹ́ ni wọ́n bá délù ló gba ẹ̀ẹ́dẹ̀kejì létí ìgbẹ̀fẹ́ ni ó fi ní oṣù ọ̀rọ̀ sọ sí nígbà tó bá ṣe kí ìgbà ń gbé torí pé ní dún yẹn tó rẹ́pọ́ǹsì sí yóò ní òwò aláti fi ẹ̀sùn kan fúnra mi وإذا وصلت الحامل الأبوية للقاضي إلى هذا الحد من الثورة في ìbínú bá tó wá débẹ̀ lọ́dọ̀ àdájọ́ tó dèlè sáwọ́rá tó fa ọ̀pọ̀lọpọ̀ bínú ìgbónára débẹ̀ pé sáwọ́rá ní revolution sáàkẹ́ gbónára kọmọtara kádájọ́ adéhùn stéjì fa ináwó mọ̀ arọ́dún an yamila fi hukmihi fi haqqi al-maghdubi alayhi ó lè yẹ bẹ̀rẹ̀ níbi ìdájọ́ tó fẹ́ dáyé lórí ẹni tí ń bínú sí ọlọ́dà bá mi. wàlá yẹ tẹ́jú fi hukmi ala ghayri bákan náà kò ní ṣe déédé kò ní balance ìtìfáà balance ò ní fẹ́ fún níbi ìdájọ́ tó fẹ́ dáfẹ́ lómi yìí samata kọ́wíyá ti náà rò lọ́wọ́ àmàtí anìlhàk kí náà bí n bá ti fi dódójú ẹ̀ èèyàn ní ródòdó máa ń gbà yóò fọ́ yà lójú nǹkan mìíràn yóò kí náà bí n bá dódójú ẹ̀ kò ní mo ti ń ṣe mú tẹ́lẹ̀ bá bínú yóò sọ̀rọ̀ sọ àìbẹ̀ ẹ̀kọ́ ni yóò sì wí yóò ṣe wà wù yóò sì ṣe tó bá bí ó bá mú nǹkan dání kò fún déò léṣe déò léṣe kẹyẹ ṣe olùsèyàn léṣe. الحديث فيه النعي عن عن القضاء وهو غائب ẹni hadithi ìtí ń kọ̀ fún àní pé kí ìlú mẹ́ta jẹ́ nígbà tó bá ń bínú lẹ́nà lọ́gbọ́bá yóò kúrò jù ú ìrẹsì àdì wà ìṣọ́ bàtùn hàp torí pé bínú yàn yóò mú kúrò níbi déédéé wà ẹ̀fọ́ ọmọkùnrin kò ní yẹ kí oró dùdú yẹn fúnlẹ̀ kọ́lá fi rọ́ọ̀dì mọ́rùbẹ́ wà hàṣíyàtò wà yà ọrọ̀ mọ́lùkọ́dọ́ wà wà gàdùbá kẹsìrọ̀ láyé kẹrọ̀ ani ẹni tá a ti léwọ̀ dájọ́ ló bínú gan-an láyé kẹrọ̀ pẹ̀lú pé bóyá bínú díẹ̀ fàyínà ọláyé náà fáàmù lọ́kùn torí pé tó ń bí tíbi ní ọ̀pọ̀ òun pé kó mọ́ gbọ́n tó wọ́n tọ́jọ́ wájú rẹ̀ ní yánà ìgbàlọ́wọ́ ìṣẹ́kùsù aláàkọ́bí wà sí ìgbè múlẹ̀ tó ti bọ̀ yẹn yóò فيحول بينه وبين ارتفاع النظر bákan náà nǹkan yẹn ló jẹ́ kí ó ń bojú sùnù fún ọ̀rọ̀ yẹn kó rojilẹ̀ dáadáa wàyúmi àléyìn tọ̀rí kọlẹ̀ ẹ̀yìn wà nkọ́sù bákan náà ọ̀nà ìmọ̀ tí ó gbé bàbá òkè bọ́jà tí ń ṣe ìdílé òní jẹ́ kí orí ọwọ́ náà ń mìíràn ìṣẹ̀lẹ̀ láàrín ẹni èèyàn kan lè gbénú ní ìgbìláàt ní tó mọ́ díyàn látàrí wíwà pé èèyàn bí ẹni tó ti fìdí tí ó mọ̀ tí ó ṣe mọ́ wọn ìgbìláàt ní tó fi tó tí ó mọ̀ tó ṣe èèyàn kan lè ní gbénú bẹ́ẹ̀ fẹ̀yìn kálàfà wà hákàmà fà àsọ́bà láti ló fi ra ọkùn lè mọ̀ àfákọ̀tọ̀ láti èèyàn wa bínú ó bínú gan ó wá dájọ́ ìdájọ́ yẹn wá ráìtì ó sì bínú gan ìdájọ́ yẹn láti kí láti fún ìdájọ́ mi ìdájọ́ tó ti láti àmọ́ lónìí ó bínú gan mẹ́lẹ́ nìkan jáyé ọ̀rọ̀ lè wá kò ní àbẹ́ni yẹn gẹ́gẹ́ ó tún bínú nìkan wọ́n kẹ́ ní ah, ẹ̀fún ní ìjọba yìí ní ojú gbogbo wọ́n ojú ló jẹ́ tó bínú sọ̀rọ̀ yẹn ìdájọ́ tó ti yẹ kí ó mú wá lẹ́lórí kí ni ló mú wá ábùdájọ́ ìdàbà ní mo ṣe ìdájọ́ láwọ́ àníwú ìbínúgbọ̀ kóntú àmọ̀ sóyá tó ọdún mọ́ a ní ká mú yìí tẹ́ nígbà tó fi ní ṣe bínú yẹn fàmọ́sí àbùdù ọ̀hún eléyìí majority àfá wà lórí ẹ̀ fàílẹ̀ olámùlẹ̀ sábàtọ̀ bẹ́ẹ̀ ní àlùgálò pọ̀mọ́lẹ̀ ìfọ́kù ó tó obìnrin tó gbé yẹn kò ní bá ti kàn pé àwa ní àdímú dájú ẹ̀ ṣe fàílẹ̀ mọ̀bárìkà mọ̀tíńdẹ̀ ti lè ọ̀ṣọ́ òní ṣùgbọ́n ní tí pé ìdájọ́ yẹn náà ló mú kú bínú ọwọ́ tẹ̀síwíṣù lè fìkì bó ṣe bínú yẹn o lè dàlákẹ́ ẹ̀rú wàmùsùkílá tó lè kọ́lù àni ìtẹ̀fà ma yẹ ju ní ẹ̀nàmọ̀ ìbílẹ̀ ẹni mọ́ jẹ́ kó pín àwọn nǹkan wọ bó ṣe kó wọ ọ̀rọ̀ yẹn dáadáa ìlànà ní àkómọ́dà ajọ́ nígbà tó bá ń bínú ẹnìkan á bínú tẹ̀ ó sì wà lórí láti àmọ̀tẹ́lẹ̀ nìkan ṣùgbọ́n tí a ń bẹ̀rù ni pé bí ṣe ń bínú yẹ tó súnmọ́ lórí sí gíní lè ṣe ń ṣe bí. wọ̀nsúlẹ̀ ábá pọ̀lú yúfí ilẹ̀ ìkábọ̀ dúnà sọ̀rọ̀ àbọ̀ ìdájọ́ ẹgbẹ́ kó ti mistake ọ̀làkínà ọ̀lẹ́rù mọ̀tọ́rí máa kó lè gábọ̀bí àmọ́ àkó lè ní sáàlì wọ́n ní ṣùgbọ́n ìdájọ́ yẹn kò ṣe lójú ibi fún gbogbo yẹn tẹ́lẹ̀ bá ń bí ní ìmọ̀ ṣe ni ìmọ̀ nílẹ̀ àká ìdí ẹ̀dí ẹ̀yìn bá ń tàbá sọkún àmàlì rẹ̀ ẹlùmí ti máa rí ìrìn bí ẹkùn tí ẹ̀ ẹlùmí bí bínú tí ẹkùn wọn ò rí kankan mọ́ àbí nítorí ìyẹn láti pé ẹwọ ẹni bá ti ń bínú ìgbọ́mọ̀ ìdájọ́ ń gbà wọn ìwé tó bá dájú ẹgbẹ́ tó bá ń bínú wọn tí tó máa ní làákàyè rẹ̀ tó bá dá tó ráìtì àmúdájọ́ but wàá mìíràn pé àtúnwọ́n sọ pé but ẹ̀kàn ráìtì ni ẹnìkan bí ń tẹ́ bá ń dájọ́ méjì àmì òun torí pé ó lè jẹ́ mi kó ṣe mistake ní ìdájọ́ ìṣàwùṣe olùfikẹ́ ìmọ̀ ń dára ká ẹ̀rọ wà ṣíbí lónìí kọ́lì ìmọ̀ kọ́kà yẹn dáàbò فإذا أبغى الغضب إلى عدم تمييز الحق من الباطل فلا كلام في تحريمه wọ́n ní ṣùgbọ́n nígbà tí ìbínú bá ti dójú ẹ̀ lẹ́yìn òmò tó ń yàtọ̀ tó sì mọ́ ní tó dáa tó kí ò dá àgbọ̀rọ̀ sí èmi ìgbé ìyẹn jẹ́ sí ni ìwọ̀ ni ìwọ̀ ni tó lẹ́yìn ó ti rúbí kò tẹ̀ ẹ̀yẹ́ kádájọ́ mọ́ bínú kúrò àpẹ̀yẹ́ kí mo fi mọ́ bínú mo fi rẹ̀ ní mo fi rẹ̀ sẹ́gẹ́ pẹ̀yẹ́ kó mọ́ bínú ilẹ̀ lórí wà gbé iṣu ní ìwà ṣọ́gbà ọmọ ẹbí ní ẹ̀ṣílẹ̀ ẹjọ́ sọ̀rọ̀ àbí ẹjọ́ sọ̀rọ̀ ẹnìkan ló déwájú rẹ̀ sáà tó kọ́tọ́ lòpọ̀ ní ìbéèrè ní igbó sí musa yẹn kánẹ́bì ẹgbẹ́ ìpá omi ẹni pé tí wọ́n tẹ̀sẹ̀ ìgbẹ̀ sí ni ẹ̀dẹ́ ìbí sínú ìsìláàmù lẹ́ni ewu afúdà lónìí àmẹ́bì ni tẹ́bàdé jẹ́ pé onínú ìfúdó ẹgbẹ̀rẹ̀ ó tẹ̀lé gbalẹ́sí ayẹ́fọ́ pẹ́tẹ́ ìjọ bá níbi àníbi yọ̀ǹda fún mi kí mo ṣe sì ní tí ó yọ̀ǹda fún mi ẹ̀sà bí kọ́kọ́ ògà ìrìnlẹ̀ ní àmìlẹ̀ wà ń gbé ní ìlú ọ̀dọ̀ lẹ́tọ́ yọ̀ǹda tó yọ̀ǹda gọmọ̀ sí fún mọ́ rẹ̀ àwọn àmọ́ tẹ̀rẹ̀ ní kálukú náà fẹ́kẹ́ lè sí pẹ̀lú ọmọ ìjú ọ̀nà òṣèpẹ̀lú àmìlẹ̀ wà ń sọ mẹ́yẹ sọ fún ẹ̀kọ́ kankan

oníjọ ilé ìtọ́jọ ọmọ ẹni ṣùgbọ́n èsì farabà nígbà tó wá fẹ́ dájọ́ ṣùgbọ́n tí a bá wá bínú kó wá dájọ́ ìdájọ́ ìyẹn wá ráì láti kí ni àmì ṣe kọ́lá fi hàṣì wà láàyè pẹ̀lú ìlú àti lónìí àdìmọ̀lù kọ́sọ̀rọ̀ náà kọ́sọ̀rọ̀ náà alẹ́ ìdájọ́ tó ẹni láyé tẹ̀lé bọ̀ ákẹ́ ààrẹ ẹni tó ní lágbàá ìlú sí méjì pé ẹni tó bá ní ọ̀rọ̀ yìí ajọ́ lè tẹ̀lé wà fún ẹni tó ní lágbàá ìlú sí méjì lórí kéde pé ẹni tó bá lò báyìí kọ́lá ẹlẹ́mú wà fáàmù ìmọ̀ rẹ̀ kéré fáàmù rẹ̀ kékeré kí ẹ rò pé ní ìbínú nìkan lọ̀rọ̀ yóò wà fún ẹni tẹ́lẹ̀ ìbínú nìkan wò kó wá wípé kò sí ìbànújẹ́ ń bẹ̀ ẹni ìbànújẹ́ àlọ́ alihamu ìmọ̀sí ìbànújẹ́ tó ti kéde tó ń distọ́pù ẹ̀mí ẹ̀rọ nǹkan mẹ́rin ro nǹkan ó ro nǹkan tó wà ní ìrònú kó mọ́ dájọ́ láti mọ̀ fún ní kájú fún alọ́bá adájọ́ mi wọ̀lkáwọ́fún mú kìlìkì àwọn ẹni tí ń bẹ̀rù síbẹ̀rù ní tí ń dá láàmú ní orí tí ń lé ní àmọ́ bá ń tutù wá wájú rẹ̀ tó lè ṣùgbọ́n ní ìṣèkọjá adájọ́ dákun àwa méjì agbẹ́ ẹjọ́ tó wádọ̀ yìí ni lásìkò yìí tó tẹ̀ ń bẹ̀rù fún ara rẹ̀ ló fi ń dájọ́ ní wọ̀sí ní wọ̀sí kí ni ó padà délé yóò fẹ́ ẹjọ́ dá so nábi ní ẹjọ́ bá níbirú nìkan ní ká fáàmù ẹ̀rọ ẹni bẹ́ẹ̀ kiri kiri ìbirú nìkan ẹgbọ́ ìbànújẹ́ tó pọ̀ wá ń bẹ́ẹ̀ خوف المغلق وعمل أبي ẹ́ yẹ́lù mọ̀káf ìbànújẹ́ afọ̀n ìbẹ̀rù tó pọ̀ wà ní jóòl ebi ń pààyàn ọba yìí ti mọ̀rẹ́ rí púpọ̀ àbúté gàrí báyìí ẹni àbúlágájá àjọyẹ ẹ̀rọ kẹta fẹ́ẹ́fẹ́ bá parí lásìkò tẹ́ ní ń pa ẹ́ ẹni ebi ń pa ní kí n kẹ́ tí nǹkan mi wọ̀ ilé tí mi ń pa gẹ̀yẹ̀ tí lọ́nu mọ́lẹ̀ tó túnmọ̀ pé ó lè ti ẹjọ́ yẹn dáhùn ọgbọ́n ìṣẹ̀lẹ̀ àbóǹgbẹ tó pọ̀ àbóǹgbẹ tó lè ní tó pọ̀ wàṣúgbùlù kọlùmìlì mọ́ẹ̀nì mìnà ìfàhàn àbí ṣúgbùlù ọkàn èyàn ń lo nǹkan tó pọ̀ ọkàn yẹn bíbí màkà yẹn bíbí pé téèyàn ò lè gbọ́n tẹ́sán ẹ̀yìn ní àtọ́fẹ́ ní sáàmùtọ́ ti gbé ìwé púpọ̀ níwájú tọ́ tọ́n sọ́fẹ̀ tí gbogbo ẹ̀ ti dàrúmọ́ra wọn tọ́n inú bẹ́ ẹ̀yẹ lè lè jẹ́dáǹgbà abẹ́ tó wà lójú oorun tó jọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ ẹni yẹn pè mí tó bẹ̀rẹ̀ fatiwa ọ̀rọ̀ ogun mo kẹ fún fatiwa mi aṣogun yẹn ti jòkó láti mọ̀ sí lẹ́gbẹ̀ fún yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ́ńtẹ̀ láti mo yẹ sábà yìí kọ́ọ̀dù yẹn lè jẹ́ èmi bá ń bọ̀ lọ inú mọ́tò mo wà nírọ̀lẹ́ ẹjọ́ yẹn ìgẹ́yẹ tẹ̀lé ní ìdẹ́gbẹ́sẹ́ àárọ̀ inú mọ́tò mo wà ó ti kó rọ̀lẹ́ ó ti dalé kí ni kí wọ́n á fi wọn lọ́kẹ̀ níta ó tẹ̀ ní ebèrè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n á pẹ́ yín ẹ̀ padà ẹ sílẹ̀ bá because bí mo ti padà fẹ́ rò ẹnìkan bínú iye tó padà jẹ́ tó yẹ kí mo ti rò jẹ kò ní bẹ́ẹ̀ gbà ọ̀nà ìsìlámù kẹ́kọ̀ọ́ pé mo ti gbé ilẹ̀ lẹ́gẹ́ ló fi sí fọ̀rẹ́ mi àtúnyàwó àdìpọ̀ alùpàá ló kí èyí kan kọ́ rẹ̀ tó. oorun lásán nù. ní ẹ̀sọ́ pé ní ẹni tí ó bá dájọ́ ìwúrẹ̀ mọ́ bínú nǹkan tí mo ní orí tọ́pọ̀ ẹ̀gbẹ́ á ní òrùn mú ìbẹ̀rù tó pọ̀ àbíkọ́kẹ́ mọ́ àbí kí láká ẹ̀ máa ṣiṣẹ́ lẹ̀ rẹ́rẹ́rẹ́ bóyá bí ẹni tó rẹ́ ṣe ìdánwò tí àbí ìgbà lọ bá sùkàtà ẹni sùkù fún mi mo bí sí báyìí orí mi lékún mo ti kún ẹ̀kọ́ àmọ́sọ kó lékún ẹ̀kọ́ ti pé rokún bẹ́ẹ̀ àwọn afẹ́mínú ọ̀rọ̀ a ní ìbínú oríṣìí mẹ́ta ní oní ọwọ́ bẹ̀rẹ̀ ìbínú ọwọ́ bẹ̀rẹ̀ ìbínú tí ìbínú yẹn ọ̀pọ̀ àlẹ́fojúfò torí pé ọ̀rọ̀ mi lè bí yẹn ń gbé wájú yẹn àti ìbínú nọ́mánu ìtọ́wà níwọ̀n tó ẹni tí bá dájọ́ èyí tí burú pèsè ní ẹmà àfáà ní ìṣẹ́ gbà ẹni gbé tó ti di gáyà àbínú téèyàn ọmọ tí ń ṣe mọ́ àmì kàtẹ́mì wá sí àmì kàkú ìní àlèmọ́ ìbùn kọ́ yí màtàwọn nínú gbà pé tọ̀lá kò gàdìbáàn ẹni tí ń bínú tó bá kọ́ ìyàwó lè àkàkún tó tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá fẹ́ kọ́ yóò gbẹ̀ bínú lẹ́yìn ó sì tó dún lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àbí a ní ìgbẹ́tí nínú ìbá ti dójú ẹ̀ tẹ́yìn òun mọ́ tí ń ṣe mọ́ àwà sí ẹni yẹn fún wèrè ẹ̀ ó lẹ́yìn tó wèrè kò mọ́ jíjẹ mọ́ gbà kí bàbá ẹlòmí bá dé wájú ẹ̀ tó bá bí lọ́kọ̀ ní kò ní rẹ̀ fẹ́fẹ́ yóò kàlámù tí ìbínú bá ti dé lẹ́rù yẹn èèyàn mọ́ tí yẹn ṣe mọ́ àìpé ẹni bá ka ìṣesí rẹ̀ fún wèrè ẹ̀rọ pé ibi tí mi ti gbélé kéde kékeré mọ́ tí ẹ bá mú àdáda ní olè táyà ó wá lè sọ afẹ́kí ìdùnnú wa rọlẹ̀ kó máa lè lẹ́yìn kó máa wò lọ. ẹni rẹ̀ tí ìbínú bá ti dé bẹ̀rù kí wọ́n lọ wà bẹ́ẹ̀ gẹ́rẹ́ wà bẹ́ẹ̀ wọ́n rọ̀ débi kí ìgbẹ́lẹ̀ ìwọ́n máa ń gbọ́ gbogbo sáda gbogbo èrú kò tiẹ̀ mú sí wí mọ́. báńkì lè máa ń sọ̀rọ̀ nígbà tí wàá lábàá àbí wọ́n ní ìrẹ́mọ̀ ti kọ́ àwọn olùtí bí tó bí yẹn pé òun dán búra rẹ̀ ń ṣètìlẹ́ bàbá ara rẹ̀ kò sí kí ni kò mọ̀ ẹ̀nà ilé yìí o ìlú ni ilé yìí ti kò ní tẹ̀yẹ gidi o ó ti di wèrè tòótọ́ ẹ pátákì náà adé wọn lẹ́mú yẹn àmì èmi ìbé ògbòdò ògbòdò dájọ́ náà hadith tó tẹ̀lé ilé e wọn ni hadith yìí Ali bin Abi Talib radiyallahu ta'ala anhu ọlọ́nàbọ̀ Muhammad sọ́lá ní ìsáàpàkọ́ọ́tọ́ ilé ìkàrọ̀ jùlánì fẹ́rẹ̀ méjì bá kẹjọ wá bẹ́ pàkọ́ọ́tọ́ ọjọ́ kẹjọ wá àyíwẹ̀ kọ́ ní àfọ́nífẹ́lú ayò àjọ ṣe ní mùsáraka mẹjọ kẹjọ wá ẹjá kúlọ̀ dáadájọ́ ẹjá lọ́dọ̀ lábẹ́ ẹkú bá dá falatẹ́ hàtà tẹ́kùnmá àkàlámà àhàr tó fi gbẹ́jọ́ ẹnì kejì tó bá ní agbẹ́jọ́ ẹnì kan dá àgbà òfin kan ní ìtànẹ́bì ti sọ tipẹ́tipẹ́ ní fàtọ́ fàtẹ́dì ní pé fàtẹ́kùdì tó bá gbọ́ta méjèèjì yẹn tọ́ọ̀tọ̀ ẹ̀wà amọ̀bọ́sẹ̀ dájọ́ ìgbà méjì mọ́ bẹ́ẹ̀ nìkan ní òkè gbẹ́jọ́ wá ọ̀nà gbogbo sáwápẹ́ ní kejì àfẹjọ́ kan lọ lè dá ẹjọ́ kan lọ lè dá fún ìyẹn kan tó ti bọ́ tẹ̀lé kejì bẹ́ẹ̀ nìkan ló kọ́ gbẹ́jọ́ tẹ̀lé kejì sí ìdí. wọ́n náà ní lóòótọ́ lóòótọ́ nígbà tí mo ṣe pèlè o mo ṣe pèlè lọ́nà ẹ̀pẹ̀tẹ̀ láti nǹkan tó ṣẹlẹ̀ èrè ni ìwọ gẹ́ tí ń jẹ́ bí ara rẹ̀ pé lóòtọ́ lóòtọ́ ìgbà ojú ẹ̀ wọ́n ní ọ̀pẹ́ ìlú ká máa gbá yẹ̀ ní ojú tí ẹ̀ tí wọ́n ń dábí lẹ́gbẹ́ òkè ìdẹ́ lẹ́bi yìí tó ọsọ mọ́ ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ láìsí rẹ̀ bìí ṣe jẹ ọdún méjì ní ó ti jẹ̀bi ó jẹ̀bi ìyẹn ní àlọ́jẹ̀bi gbogbo gbogbo kẹlẹ̀ àlọ́jẹ̀bi gbogbo kẹlẹ̀ wọ́n nígbà tí ẹni dájọ́ ní fún yẹn kan nígbà tí tó náà sọ tí ẹni yẹn ti wà fún ara rẹ̀ tó náà gẹ́ tí tí ṣe kí ni ti fi ń ṣe báyìí tẹ́yìn kejì bá bí àhájọ máa yẹn tó wà láàrin ẹ̀rọ méjèèjì إذا لم الله سبحانه قال علي فما زلت قاضيا بعد àlewà sọ pé láti bẹ̀rẹ̀ òun ti ń dájọ́ báyìí ti sọ òun dá rawahu ahmed wa abu dawud wa tirmidhi wa hasanahu wa qawahu ibn madini sanu jẹ́ ibn madini ali ibn madini ali afá alìmọ́mù Bukhari Bukhari ní o tí ríyàn lórí ẹ̀ tó nímọ̀ àdìsàn tí ìlú àfáwọn alì bin Madini rahimahullah ta'ala àtọ́jẹ́ lọ́gbà pẹ̀lú ọmọ Ahmad ni àwọn ẹ̀kan wà nínú Islam ìkan ókè Dr. Fadilori òkè gbèbí wọ́n wà nínú nínú Islam wọ́n gbọ́ Bukhari Bukhari ọdún tó Bukhari ọdún tó àwọn àfáà tó tó bàríkà gbé mọ́ wọn yọ àfáàlì wọn bùkárí wọn pọ̀ bẹ́ẹ̀ àti wọn bá bùkárí tó gbá àdéhùn lẹ́nu wọn kéré o ọlọ́run gbogbo ní orí ìlúlẹ̀ lábá lótọ́ ní gbàdùn gbogbo wọn rẹ̀ ó láàfà àti ìpìlẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbé ìlú àwọn èèyàn náà kọ́ ní ìsìlámù yẹn náà náwà نعم وصحاو الإمبان نعم ولا شاهد عند الحاكم أنا حديث بتوني شاهد عند الحاكم kí wọ́n pè ní sa'id nínú hadith ẹ́ ẹ́ wọ́n ní ìsìnàjò ní bẹ́ẹ̀ ìsìnàjò ní pẹ̀lú lágbókò ní ṣùgbọ́n tí máa nà wọ́n ti gíní tí máa nà wọ́n bẹ́ẹ̀ jẹ́ra wọn tẹ́mtàrí ìsìnàjò ọlọ́mọdé tó kúrò ṣe wá ní máa nà wọ́n pàdé so ìyẹn wọ́n wá látọ̀dọ̀ Abdullah ibn Abbas ìkan lọ́dọ̀ Ali ìkan lọ́dọ̀ Abdullahi ibn Abbas àwọn méjèèjì ipò kanáà náà wà lọ́dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam ní aspect kan àbẹ́kọ́ Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar فإن الخصوم هو أساس الحكم يعني أدلة justice déédé láàrin àwọn alùpùpùsùn àwọn oníjà asásùn fúkù foundation kan ní fàbíyèsí ìdájọ́lélé láti lè láàrin méjì fàyẹ́jùbọ̀ alẹ́lẹ́kọ́ bí àyà ìlàbẹ́ ìlẹ̀lẹ́kọ̀ọ́sùmẹ́yìn ìfẹ́ àpàrọ̀ fàá léyìí nǹkan lè ṣe wọ́n ní déédéé agbọ́dọ̀ tó fún àmì méjì nígbà tó bá kẹjọ wá bọ̀ wá hátà láfùwà hátà láfù níbi gbọ́dọ̀ sáájú fún wọn wà láhàbẹ̀ àti bá ti máa wù wọ́n ẹ̀gbọ́n níbi gbólóhùn tá a lò fún wọn àti bá ti máa bá ti máa wò wọ́n ọlọ́sùn nínú wa ṣàlàyé fún wọn gígán àmìkan ní dípá tẹ́jọ́ àkọ́jẹ́ kọ́dí ẹ̀ nígbà àpapá jẹ́ pé súlù súlù tó yàtọ̀ kọ́dí gẹ́gẹ́ bẹ́ jájọ́ ni tó wá kí kẹ̀kẹ́ ẹ̀lẹ́ gbogbo lẹ́kọ́ tí o ti yọnu ẹnìká yìí pé ẹni tí sọjà nípa níbo ní sọjà ń yá lẹ́kìnní kan ẹni tó ti wá lé nípa òní ọ̀sẹ̀ fẹ́ dájọ́ láàrin ìṣe tí tọ̀ ń sìn yẹn gẹ́ kí ti fi hàn pé ọ̀ní níbi ọtí kẹ dáadáa wọn kí báwo ni o tó bá pété ọ̀gá ká pé sílẹ̀tì pé wò ní tó pàṣẹ sáàmù yẹn tó ti kí ní kan ṣe skul lọ déédéé أني أبو دافع السلام عليكم ورحمة الله وبركاته مرحبا مرحبا أبي مرحبا تكي أنا عرفت أنا عرفت ورحمة الله وبركاته فوقي أو في مرحبا أني يتم في ينزل حتى في اللفظ واللحظ نبي gbóná àti bá ti mọ̀ wọn wọ́n wò kàn án lẹ́nu wọ́n sọ jú kọ́rọ̀ irú àbòsí inú ogó fẹ́lẹ́dá ọmọ agbọ́dọ̀ sí dídí ìbá sọ̀rọ̀ wọn bákan náà àyẹ̀mọ́bùn olóṣù ọ̀ṣọ́mọ̀lá wọ́n ni ajìmọ̀ rú al'annawo yajibo aléyí an yi sáwúyá bẹ́yìn alfasmẹ́ ìlú ẹni dandan ni kí adájọ́ kó ṣe déédé láàrin àwọn méjì tí wọ́n ń jà fèlì májèlè níbi ìjòkó ààyè ń sọ́rẹ́ sí èèyàn bá tó ṣàfún wọn àtàtìtọ́ ìjọ ọjọ́ tó lórí wọn ó yá rí kéjì tó máa ń dóyẹ ìwọ ìwọ ṣégé ní dúró sí bẹ́ẹ̀ àwọn méjì ìjọ dúró sí wọn rẹ̀ ló bá ń jáde lọ pẹ́tẹ́lẹ́ sí kí wọ́n tẹ́sán sí mọ́ الإمام من قيم من إنها رفع أحد الخصمين عن الآخر من قيم القيم أقف أو نهي أقف الرفع أحد الخصمين عن الآخر كان ذلك زيادة جاء ذكاء تفاجئ كبابا كوانك ذاتك وعن الإقبال عليه Abu kí á fi òfin dáadáa wà ní mọ̀ṣàwárá kí àtọmọ̀ máa dá mọ́nà wàlùkìyà múlá ogún ní àkọsùnà nígbà tó bọ̀ àdìdé àjọpàdé ẹ̀ ṣùgbọ́n ẹni kejì tí ó jẹ́ kásùmù rẹ̀ àti gbogbo ilé ìfún nílẹ̀ aláyàkúnà bẹ̀rẹ̀ agbánu láti sáré pẹ̀lú àfà kí ẹ má lọ ó má bàa bá ẹni kejì rẹ̀ lọ́kàn ọba àfihàn ẹni kìyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ó jẹ́ àjọpọ̀ wíìkì kò lè sọ evidence tó ní ẹni pé tí bá kọ́ gan ẹ̀mí ìtẹ́tẹ̀ sí neglect mi náà gbọ́ gan. wàsíkọ́ lè lè fa mi kó wọ́n jẹ́ pé ní ọmọ kọ́ láwọn ènìyàn lè sọ̀rọ̀ mọ́ wà sí wọn fún un lé fáapẹ́ ní kejì ẹ̀ ní anílé yìí tí ó bá wọn. alimọ́n ní òsèmí ni wọ́n máa kojú wa tó pọ̀ gan-an fún mùsùlùmí pàpẹ àbúrò sí méjì ní àfà bàtàjọ وحديث الباب حديث ساكا حديث علي بن الطالب رضي الله عنه في النهي عن القضاء للمدعي أنت إيه ولي أكفين تبعد جواك أكفين تبعد جواك hatta yasma al-hakim kalam al-akhar tí fàdájọ́ fi kọ́rọ̀ ẹ̀lòmí àkíní wọn ṣẹlẹ̀ gan àwọn àgbẹ̀ta àti ìsúlẹ̀ wọn ṣẹlẹ̀ láàrin wa láàrin rẹ̀ sọ́dẹ̀ ẹni tó kọ́ ọdún gbọ́dún sáà ah, ẹ mọ́ dábùlá gbẹ́gbẹ́ ló ní mọ́ ṣe nù àwọn ọkùnrin àbí ní ìmọ̀dájú máa bí ẹjọ́ mọ́tún ní ẹ̀ tọkùnrin náà bá kọrọ jọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ káà àwọn ọmọ yẹn tọ́lọ́mọ sànú wa ní yóò fi máa bú àìmọye ẹni tó gbẹ́jọ́ wá bẹ́ẹ̀ kó náà lọ́tún jẹ̀bi kú mi àìmọye wọ́n àti padà gbọ́tẹ̀ ní kéjì ṣùgbọ́n yẹn gbọ́dọ̀ farabalẹ̀ fàìní akábakọ́bùlà sàmá ìjàmbá fi bátọ́lá kọ̀dọ́ ẹlẹ́ni tó bá dájọ́ láìsí lọ́rọ̀ ẹni kejì ànígbà ìdájọ́ ìrọ̀wọ́ fàìsákìtà ní ọ̀dá àdé ṣùgbọ́n ẹni tẹ́ àkíyèsí tó ń wá dáfẹ́ wà sọ́rọ̀ adáadáa ní ìjàwá tí wà á pèsè ẹ́ ẹ̀túnmí rọ̀ náà ti là adẹ́kùnrin náà ti sàárọ̀ jẹ́ àlejò

fẹ́ẹ́ tó bá ń kẹlẹ̀ yìí ni mọ́tò àbọ̀ mọ́mọ́ ahmed mohammed shafi fẹ́ẹ́ tó bá ń kẹlẹ̀ kálẹ̀ ní o ọmọ ìgbà kálẹ̀ mọ́tò alẹ́ ìgbàgbà yìí lọ́dẹ alẹ́ ìgbàgbà ṣùgbọ́n bàbá wa fẹ́sùn kẹyàn kẹ ẹni tó fẹ́sùn kò sí ń bẹ̀. àwọn sẹ́kẹ̀rọ̀ fi bàlá àbíkò tẹ̀ sí ìlú yẹn àwòkánà ti bá wa àgbà àbàjẹ́kẹ̀ àbókù nìyẹn fẹ́sùn kàn ẹ̀gbọ́n òkú nìyẹn fẹ́sùn kàn bí i ti lọ lọ́wọ́ sí ẹnitọ́ ní ọdálẹ́sẹ̀lẹ̀ gbogbo bá lọ owó ìrẹ́ polo ti kú ó ti kú láti ẹ̀ ó láti wá dájọ́ yìí a ó sọ bí rí ààrẹ ń tọ́ fẹ̀sùn fẹ́yẹ rí àbí òun ló sọ ló fọ́ kí ni mi olóòkọ́sìn ni níjẹ̀ ẹjọ́ sálálẹ̀ ní àtọ́bà lọ́mú dèdè mú sí mẹ́wàá ṣolúmù tí ó sọ ọmọ ìjìnú ní àbíwèrè ṣíwèrè olúfọ́ gláàsì mọ́tò ní fàínà àtúnṣe náà dáwàá àgọ́ àkọsíṣẹ́ tẹ́lẹ̀ yẹn mú ẹgbẹ́ tó mú wa kọ̀m̀plẹ̀ síza káàna ládàrí dá yí bàyí náà aláàdá àwà tó bá rí tó fi báàkì torí tí ó fi báàkì hmm? àníwèrè ló fọ́ lọ́wọ́kìlì tó rọ gíláàsì mọ́tò mi wọ́n sì láàkọ̀kù gíláàsì lọ́wọ́ wọ́n sì rákò láàbí gẹ́gẹ́ tó lẹ̀ mọ́ láyé sí àwọn tó ń gbé kámẹ́rà dáná sí ibi tí èdè ai ibi títí lé nínú ìdí ń fọ àfọ́kù gíláàsì tó wà lọ́wọ́ rẹ̀ tí tó fi ń dáhùn yẹn sẹ́yìn ìwé ah! rẹ̀ bá tẹ̀ ní wọlé ẹjọ́ gbogbo táàrí tó mú lọ́wọ́ rẹ̀ nígbà yẹn wọ̀nyí kárú ìmúrùn kìbí àlùbáyìnà tàbí ó jábẹ̀ àlùbáyìnà ní àlàyé tó ṣe yẹ ntọ́láyé ẹ̀ pé dájú a máa fi dájọ́ lórí ìta nǹkan ìjọba orí bẹ́ẹ̀. fún mi bá a kọ́dún mọ̀ nígbà káyipẹ́ ẹni tó ti ní náà ló fún mi tó ní gbogbo báyìí náà wá hmm? kódà mo ti yá ni wọ́n yà ń gbà tí ń ba nǹkan jẹ́ àbí kódà ń gbà tí ń ṣe lọ tẹ́ẹ̀tì rẹ̀ tó bọ́ lẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà yẹn ló wá tíráàbù ìgbà tó fi gbẹ́jọ́ yẹn kò sí ní mọ́tò àbí tẹ́ẹ̀tì rẹ̀ tó tọ́ tó jábọ́ ní lóde kí ni tó ti ṣe nǹkan yẹn ìgbà tó jáde wọn bàtà tó ti orí wọ̀nyí ìgbà tó jáde bàtà rẹ̀ náà ni ìgbà tó sì fẹjọ́ kò sí ní agogo tẹ́sẹ̀ yìí òfin yẹ pé olóòdìgídì mẹ́sì a ní ọba adájọ́ fún rẹ̀ fáìfà kọ́dù lọ ìgbà rẹ̀ ẹgbà tó adájọ́ ìgbésẹ̀ tí ó fi sọba bí bàbá ìlàgá asọ̀bẹ́yìn àbọ̀wọ́ kékeré ta lóyún ló ṣe ń kẹwàá padà bàláyà ó ti dàgbà wà á kọ́lá lọ́mọdé lónìí àbúrò èrè tàbí dájọ́ látara báyìí náà tàrí pé olóṣe ó padà wá nílà kẹwàá fún ara lòrò kẹtẹ abẹ́ tó pamọ́ tó sá lọ àbí kò sá lọ náà wọn àrí ìgbà tó padà hàn bí fàhùmà alá òjájì àfúnimà alá òjájì sí fàhùmà àrífò ní wọn ẹ́ yẹ pé wọ́n wà lórí oúnjẹ àwọn ilé àánọ́sì sọ tí wọn yálẹ̀ ni wọ́n ní àìbà sára sọ́rọ̀ kàlhàdìrí torí pé tẹ́lẹ̀ wọn máa ní òkan lójá adájọ́ tí wá dé àtẹ̀wà káwọn fún ẹni tó náwà lọ́lọ́ nígbà pé ẹni tó wá kálẹ̀ ní adájọ́ bí alhàdìrí bákẹ̀rẹ̀ tó jẹ́ wẹ́rẹ̀ ẹni tó jọ mékèrè ẹni àgẹ́rẹ̀ ni mọ̀kànláfíìm ní tábìlẹ̀ tó lọ́lọ́ lọ́ nígbọ́ngbà kúrẹ́lẹ̀ فمن الأئمة الثلاثة أنه أنا أئمة الثلاثة سوالي فإن لم يكن لدى المدعي بينا ṣùgbọ́n tó yẹ pé ní ẹni tó gbé nǹkan wúrò lẹ́bídẹ́ntì kankan fàyínà dáwà láàpẹ̀sí ìta tí wọ́n èdè ẹ̀pẹ̀pẹ̀ tó pẹ̀ àlìgbà àbí ẹjọ́ jẹ́ ọmọ ẹkẹ́ tí ìdàgbà ẹgbẹ̀ tó dé àlìgbà tó pọ̀ ní ọ̀rẹ́ ọ̀rí ìkàtọ́ yí ọ́fì kọ̀ǹfíìsì wa táàtì wa dájọ́ fún ẹ ọdún tó fi kọ̀ǹfíìsì wa láti wá dájọ́ hmm? but ó mékè ní tótọ́ ọ̀pìnìtì ó jáde pé ọmọ ẹ̀rọ fọ́ ọmọ mọ́tò yẹn agbèrè agbèrè tọmọ yẹn ó sì dédé àbí ẹ̀hẹ́n látòrí nǹkan ara rẹ̀ látòrí tó fi fọ́ agbogbo yẹn alìgbàgbà pọ̀tọ́ ẹ̀lọ́ yẹn náà àlìgbà láì rí wá tó ń pọ́mọ́ yóò dàgbà pẹ̀lẹ́ dìbẹ́ndì ara rẹ̀ nítọ́tọ́ àlè nítorí kí ni mo kàn rí tí rìn lẹ́gbẹ̀ẹ́ mọ́tò náà ní ìyàn kí tó padà kó ló fọwọ́ kàn án tó fi lámọ́ tó fi lámọ́ rí pé ní tó fi lámọ́ yẹn náà wọ́n gbé kí ní ẹwọ́ ẹni tó wà lára rẹ̀ gbogbo ní jẹ́ ètò àbí wọ́n rí pé ọwọ́ ọmọ ẹni ẹ̀hẹ́n ọwọ́ wẹ̀lì ẹni àbẹ́ tí ó tún ní ẹgbà tó wà ń lé ẹgbẹ́ agogo kí ní ẹ̀ náà ni hmm? wọ́n fi wọn pẹ́ á ah, ẹ̀yà pé ọ̀ní báyìí ní ọ̀nà láláyé ṣùgbọ́n ẹni tí ò sí ń bẹ̀ tó tíráàbù àbọ̀mọ̀ ètò tí ó ti sàn abẹ́ni tó yà wùlẹ̀ ọdún ló sì nǹkan ìwọ gẹ́gẹ́ wà á rí evidence wọn ànígbà kọ́lá pàpà àwọn ọ̀lá ọ̀sẹ̀ ìdáwà ńlá àbọ̀rọ̀ wọ́n complaint náà ah, complaint kò sí lára fíà àti kó káàkàn láyé ẹ̀ kó hà lọ́wọ́ rẹ̀ kó mọ́ lọ́jú pọ̀ yàrá ìfọ́kùnmọ̀ ọ̀rọ̀ tàbí àlẹ́ ìhà torí wípé ní àgbẹ̀dájọ́ ní lórí wọ́n nígbà kọ́ ní pé láti lọ pé ìnẹ́mà àkébí aláàlá ìmọ̀ àfìmà wọn kàn ní eh, ẹni bá ti báyìí fún mi ọkàn jùlẹ̀ ló dín ní àmì ìdájọ́ rẹ̀ ṣùgbọ́n nígbà mi lọ pé súlíù ni títà ń bẹ́ni ẹ́sà ń bọ́ ìlú ẹgbẹ́ súlù tọ́bọ̀ ti pẹ́ nìkejì ó lè mọ̀ fún ìlú ẹ̀dá yóò parí kò tó bá wọn láì sí ìrí kíni ẹnìkejì lórí òun fẹ́ dájọ́ tó lọ fẹ́ fàkóso ní bẹ́ẹ̀ nìkejì dé náà ọ̀lẹ́ ní ẹ̀wọ̀n tó tó fi pẹ̀lú ọ̀lẹ́ ní bóyá ìlú gáàrí lọ fún lágbẹ́dá ní ẹgbà ọdún ẹ̀yọ́ ọlọ́pàá yẹn ti mọ́ sẹ́ẹ̀lì àtúnṣe náà ní bọ́ọ̀tì rẹ̀ ní kejì ní ọdún mọ́tò alákọ̀ọ́kọ́ pẹ̀ kò ní di kápẹ́ yìí ó padà ó ló náà ń bá sọ̀rọ̀ àbíbẹ̀kọ́ kí ni wọ́n ṣe yẹn súlé òru yẹn pẹ̀lú bá dé pẹ́lẹ̀ náà oní súlé wọn máa bèbè náà ní pé ẹ fọwọ́ wọnú kò tó bá ẹni sùúrù fúnra yín ẹjọ́ parí ẹ̀ẹ́ ikó jẹ̀bi èmi náà kó jẹ̀bi èmi náà kó jẹ̀bi mú ìbọn bá oṣù mẹ́ ṣẹ̀ṣà ìwọ́n mọ́ kàbẹ̀ fún ẹni kẹlọ ti mọ́lé ẹ́ káfáìnì ẹ̀ ọ̀dọ̀ adájọ́ ìlú so ẹni tó ń bá ẹni fẹ́ ṣàtúnṣe ó sì lè bẹ̀yìn kẹlẹ́ kọ́dà ló ní kòmílìkì pè é pọ̀ ẹni pé gbàgbé tábà fẹ́ ṣàtúnṣe ẹni tó ní kíkà tó rẹ̀ pọ̀ báyìí kọ́ ẹ̀ pé yóò tójú àbí ẹ̀sà bèlè kó mọ̀ lọ síbi ìṣẹ́nà bá tó tó náà bínú wọn náà bínú tọ́rọ bá ti yẹn kí ló kò mọ́ òjìṣẹ́ ṣùgbọ́n ẹni tí ó jẹ́ adájọ́ ń tiẹ̀ tí ó dájọ́ gbọ́dọ̀gbọ́dọ̀ ní kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ tó lè bá fún wa ẹni ètò abọ́wọ́ mẹ́jọ wà ó gbọ́dọ̀ ṣàlàyé kò sì rí bẹ́ẹ̀ ẹni tó wá fẹ́ takò tó wà ń wò rẹ̀ tí ó sọ kẹ̀kẹ́ ńgbọ́ ńgbọ́ ẹ̀rẹ́ yọ kẹ́jọ́ wá ní òsì tó nípa àbí mọ́tòrò ẹ̀jẹ̀ jẹ́ ọ̀ ní kẹ̀kẹ́ wíjọ́ tó láwọn náà ní yóò mọ̀ tí wọ́n pé nǹkan yẹn ẹ́ orí bẹ́ẹ̀ obìnrin ẹ pé ní ẹni bá wá tó lẹ́jọ́ kò sí ń bẹ̀ hmm? àbúwà mẹ́wòó ni ní àbọ̀ méjì tó sì sẹ́ni sínú àjì ẹ́ àní gba ẹjọ́ yẹn aya afitẹ́ni ẹ bá fún aláwọ̀ evidence tó lágbára tó lágbára tí ó máa túnmọ̀ pé ọmọ èké ìlú sí ìrèyìn ló sí àwèrè ìtọ́sọ́ ń pa rẹ̀ níbẹ̀ ọ̀bẹ̀ tí ó sì ní ọ̀rẹ́ náà sì ń kẹba náà ti gbẹ̀rẹ̀ náà gbọ́dọ̀ ṣàlàyé dáadáa bákan náà wáyé àkúrẹ́ ní mọ̀tá ábíbí màálùmọ̀ ẹ̀dí èyẹ ti ṣàtìmọ́ra rẹ̀ tó ṣẹlẹ̀ agbọ́dọ̀ mọ̀ níyàtọ̀ akọ̀ ìbámu bí ìlà sábà kálẹ̀ gba àdéṣekọ́ ẹni tí ẹ́ apá tòmọ́ra ìgbésẹ̀ sọ̀rọ̀ jẹ́ ìdí ìdí kálíbà àti kọlọ́nù ọ̀ṣù báyìí. Sọ̀tẹ́ yẹn ó sàbòsí fún mi. Kí wá lábòsí tó ṣe ó sàbòsí fún mi náà ni. Ọ̀rẹ́ tí ẹbí ń gbà sàbòsí pọ̀ ó sàbòsí fún mi náà ni. Kí wá làádá mi hmm? ọ̀? Adájọ́ ìjọ gbé ń bìí ìdàmú sí a. Ọ̀sí ìmọ̀ ń tọ́jú. So agbọ́dọ̀ mọ̀ sí ìrìnfẹ́. Wàlàbúdà nù fanfata amma yukazzibu ha orifan ẹni ṣùgbọ́n àlàyé tó yọba ṣe kò wúrọ̀ tí tí yóò jẹ́ kápẹ́ ní rọ́mbẹ́ o pé nínú àṣà gan-an irọ́ ni àpẹẹlẹ́ nínú àṣà kódà ẹni tó ọsọjọ́ ìgbéjẹ̀ ká mọ́ sí ìyá àpẹẹkọ̀ lé ní orí bẹ́ẹ̀ fàyínká na àṣìdá nìka káfà fàlápẹ̀ sí wàhálà ìfẹ́ àná òkúta kò tọ́ táàlù pé èèyàn kan olópa yẹn ẹni tó fi yẹn ló pa olópa àwòsàrọ̀ àbó olójàlè olóògbé ní ẹ mú ìṣirí mẹ́tánà láti gẹ́bí twenty years wọ́n lé ẹ̀fẹ́ ní tó sákùn lùgbàmì àdúgbàlá tó wá wàsínú òhun júnà àwọn àdúgbò ẹ̀dá ló gbẹ̀kẹ́ ní twenty years ọmọ twenty years sínú oyún ló ti wá bẹ́ẹ̀ tí lórí ẹ̀gẹ́ ń gbà yẹn ẹgbẹ́ tó bá sàmì àárọ̀gbà àà eléyìí òdegere ẹ́ kò pọ́síbù eléyìí pọ́síbù àbí níbi ẹ̀ta orúkúrú báyìí ní ojú ní oṣe níbi ẹ̀ta olóṣè ìjọba yìí ti táwọn ẹ̀ta á níbi ẹ̀ta yẹn lágbàjá kánò ló wà ẹ́ sábẹ́fẹ́ wá gbé wá èkó ni ó sì lọ kánò láti ẹ́ ìjẹ́ ẹ̀fà kò tí ìdé nìsí ẹ̀sùn ló jalé ìjẹ́ ta ẹ̀sùn nínú àtàgà ọ̀gá ah, ah, ẹ́ ilé yóò gbà ẹ̀fẹ̀ inú rẹ̀ kò rọrùn. bákan náà wà láyò sábàrù fún yá nítorò sábàbí ìsìnkọ́kì ní àìní àwòdẹ́yìní ní kẹsìrọ̀ tó sábàbí. a ní wà láyò sábàrù fún ìhá níbi àlàyé tí a máa ṣe àbí ìfẹ̀jọ́ tó bá gbá àníwò ìlú nítorò sábàbí ìsìnkọ́kì àìní pé òun ló ní kẹ́kẹ́ àwùdẹ́yìn àbígbèsè òun jẹ́ ìkẹ́kẹ́rọ́sì sábàbí tó ní pé sábàbí nǹkan yẹn pọ̀ ẹ́ wọ́n ọ̀kẹ́ nígbà tó ti bẹ́ẹ̀ tó ń ló gbọ́dọ̀ jẹ́ à sábàbí ó tó lè jẹ́ bá ọdún jẹ́ bá ọ̀nà tí ìkẹ́ yà ti lójú ní tó pọ̀ ẹni tí sábàbí wá ní tẹ́tì ìlú ṣe tẹ́tì ṣe náà ni wá ní tẹ́tì ṣe náà bó ló ṣe tún lówó lọ ní àtọ́bà bò ń kọ́ sábà bí kan náà nìyẹn lè fún un àbí bẹ́ẹ̀ kọjá ó lè rà ó náà lè rà á tiẹ̀ tó o bá ti sọ pàtó rẹ wá ní òkúlé kúlé wí à ṣé sábà kan yẹn máa ń yí ṣé èkó wọ̀ rẹ̀ nìkan nìkan yẹn débi ló wà. náà wà kò ní yàgbà mọ̀tẹ́ì àtùwọ̀n ẹni tó lè pé tí láàrin gaba kọ́ lè pamọ́ sí ẹni tó wà kó pè yẹn tí ò bá ti fìdí ọ̀rọ̀ mọ́lẹ̀ àní gbọ́rọ̀ tó pé yóò bá sábà bí ní orí ní ìwò kan mẹ́ni owó mẹ́ni yóò bá gaba ìwà ọ̀rẹ́ gaba ìwà ẹ̀ṣẹ̀ gaba ìwà àlúwò yìí owó mi ọmọ kékeré ti ní nínú owó tó ṣiṣẹ́ nìkan ni wọ́n ń wò tó bá dogun rẹ̀ ń kọ́ ẹ̀gbọ́n ìdílọ́bà yìí kan ló ń wòye ìdílọ́bà yìí mi tún lè wá sáàmì kan àá ìdílọ́bà bí kan dámú pé ó kẹ̀kẹ́ kò lè nírú nǹkan yẹn tọ́bí kéde tiẹ̀ tó bá tó gúngọ́ tó bá tó gíftì gúngọ́ tó òun ló mú ìní kíní kan kò sábà bí náà kọ́lá fẹ̀rọ lọ́wọ́ lẹ́yìn wọ́n ká na akọ̀dà nìka káta akọ̀dà nìka lẹ́yìn yẹn wá fi kọ̀mpínì lẹ́yìn àwọn akọ̀dà bẹ́yìn àbí kátàkárà kan. أو غيرهما كإدارة أبي لبنتك فلا بد من ذكر شروطه إيه بس condition يعني الناس مختلفون في الشروط torí pé àwọn èèyàn yàtọ̀ lórí ṣúrú fàkọ̀dùláyà kúrò láàkùrù sọ̀fíhá nígbà fọ́ọ̀dí ta èmi òun ti fẹ́ tẹ́ òun ti rẹ́ ti kan iná rẹ̀ òun là lọ́wọ́ rẹ̀ ó bú lọ sí ra kiri kọ̀ndíṣẹ̀ tó pé torí pé kọ́ọ́dí lè mọ́ gba kọ̀ndíṣẹ̀ tó lè yẹn fẹ́ mú àpẹẹlẹ mọ́ gba ọ̀dẹ tó pà yẹn yapa mẹ́ fàláyà ta àtàn fókùn bí sí láti máa dá lè yí bìhà. ani fàláyà ta àtàn fókùn bìsí hàtìfì kò ní tí sọ pé nǹkan iná láfíà máa já bìbí bìhà nígbà tó tí mọ̀ ọ̀díjà tó tí mọ̀ lè fi dájọ́ pé ó lálàáfíà ìpẹ̀lẹ̀ ọkọ̀ mọ̀ so àwọn nǹkan mí lẹ́yìn bá tí mọ̀ ọ̀lẹ́ ní nǹkan tó tọ́ ní àbí kò lè gí ní tọ́ ọkọ̀ díjà wọn gbé lẹ̀ tó gbé lẹ́yìn ẹni tí ó dájọ́ ló gbọ́dọ̀ mọ̀ ìyẹn gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹni kejì ẹni tó mẹ́jọ wá tó bá sọ tẹ́ lẹ́sàn agbọ́dọ̀ ẹni kejì ẹni ẹni kejì débẹ̀ kò sí débẹ̀ ẹni tó mẹ́jọ wá kò gbọ́dọ̀ ṣàlàyé gbọ́dọ̀ sọ̀rọ̀ lẹ̀ ẹ́ mùsùlá kan tó kà jọ̀rọ̀ lẹ̀ ni apààyàn ni bóòlù ṣe pa á kí ló fi pa hmm? ẹgbọ́ àti mo ti fẹ́ yàwó ń lò lọ sí fẹ́ kíni kan nílẹ̀ kíni bí ìjó tako àlémi mo ní gbò lọ sí ní àló nǹkan ló ní tó lé tó yẹ kó nǹkan ló ní torí kọ́ méke ni ọmọ ẹ̀kẹ́ yóò sì jẹ́ kó tó lé pé kò tó lè kọ́ ah, sáwà bí kẹtọ́ mọ̀ tó bá jogún rẹ̀ ńkọ́ tó bá ti kíni tó bá bò ńkọ́ gbogbo kẹrin ní gbọdọ̀ mọ́ bákan náà ẹni tí àrùdọ́mọ́ kí ni wọ́n ṣe ẹ́ ọ̀nà sọ̀tẹ̀ anábi ni alìbáyé náà tún alàlìmọ̀tẹ́ yìí àbí ẹni tí ó bá rọjọ́ ẹ́ kí náà ó ṣe olú ṣàlàyé kọlìyẹ̀mínú alamun ankara ẹ tó bá ní kò rí bẹ́ẹ̀ lẹ́yìn àlàyé tiẹ̀ òun náà kọ̀mọ̀ kó yábọ̀ra kó kò rí bẹ́ẹ̀ ní ẹ pé ní agbára mi sọ fún ẹni tó gbẹ́jọ́ wá náà fún àbúrò àwọn ọmọ tẹ́lẹ̀ tó bá rọjọ́ tán pé àtúmọ́ra nǹkan pé òun ló ti kẹ́bẹ́yà tóun bá wá sọ̀rọ̀ tó kẹ́dà kẹgbẹ́rin kí ní túmọ̀ sí ẹ̀hìn ìlú àpọ́gbà wọlé bẹ́ẹ̀ káìpẹ́ ni wà á sí ń bẹ́ ayé àfẹ́jọ́ lẹ́dẹ̀ ní ẹwọ́n ni àṣọ́jọ́ ìṣẹ́wájú wọn ní kálọ̀wọ́ ènìyàn wá ibi tó àdájọ́ náà tí wà fẹ́ mọ́ lọ́lọ́ líle ló fi tán lò láyé náà pé a ẹnukọ̀ wà ní márùn ọjọ́ kan pẹ̀lú ẹlẹ́dẹ̀ ni wọ́n wá ń sá sí rí pé ẹjọ́ yìí rí bẹ́ẹ̀ mo ti ẹ̀ jẹ́ pé bá bá pèèyàn pé kéèyàn wá nítẹ́lu mìíràn náà rẹ̀ fi yanjú ni pé ẹ̀kà mú mi lẹ̀ síbẹ̀ ni wọ́n ní ọmọ ẹ̀ tó fi lọ lé bẹ́ẹ̀ pẹjọ́ tó mú ẹlẹ́tẹ̀ yìí á ń pèlè rẹ̀ láì sí ẹni tọ́kà pẹ̀lú ọ̀sẹ̀ báyìí kò tí ì jẹ̀bi kò tí ì lè kẹ̀kẹ́ àbíbẹ̀kọ́ ẹni kó tó lè lọ lé lórí yóò ní ẹnìkan tó nílẹ̀ ibi kan ẹni tàà ṣe mo ti wá jẹ̀bi náà ní àti ìdẹ́jọ́ pé ọkàn ní ìfáìtì ẹ̀wà kò ní bọ́ lásán ṣẹ́rí àfẹ́yẹ̀ tó ìlú sí nǹkan lọ́rọ̀ ayé náà ní suspect ní ẹ̀rẹ́dì pé suspect ti ti fi nǹkan gbára ẹlòmíì tí ò fẹ́ yọjú dé ìlú fẹ́ yọjú lẹ́nu yẹn àbí wọ́n á lè gbé tọ́ọ̀bà lọ ọmọ lọ lásán ọmọ lọ́yà dání ẹlòmíì tó ń bí lọ́yà dání ọlọ́pàá tó máa olóòtú kọ́ọ̀lù wọn lẹ̀ torí ẹlẹ́rí àlọ́kẹ́ má rí àbọ̀ ẹlòmíì sì rèé lẹ́yìn ìgbà tó bá sọ pé wọ́n wà ní nǹkan báyìí báyìí tó bá máa lọ ní wọ́n ti wá gba gbogbo nǹkan báyìí lẹ́ wọ́n ti fi dè é mọ́lẹ̀ mi. pé ẹ pé ní ẹni dábàá ní kí àdìjú kẹ́ni gbé kọjá ẹni ẹnu lọ àbí nítorí àyẹ̀ni ìbílẹ̀ náà ti sọ̀rọ̀ yẹn pàdé ti pẹ̀lú bí ó kàn sálọ pátápátá ni nàbà ní ìdìbò bọ́tẹ́ ní ètò wà jẹ̀bi kó lébẹ́lá padà wà lọ́wọ́ àbọ̀wọ́ rẹ̀ ó máa bí nǹkan yẹn owó lè ti lọ ní gbogbo yẹn máa ń dá padà ó ti lọ nínú yẹn ẹlòmíì kẹ́ tí ó bá dé kékeré yóò sọ̀rọ̀ fún jọ́mí jọ́mẹ́ta ó wà lọ́lẹ̀ padà járí so àwọn kẹyẹ tó ní ìdíká pàkà tó gbé yẹ̀wò tó ẹgbẹ́ ni ìwà sí ń bẹ̀ ẹnìkan lọ wà wá ẹjọ́ tẹ́lẹ̀ ẹgbẹ́ àgbẹ̀tẹ̀ gbẹ̀lẹ́ ẹnì àyà àfi àwọn nǹkan pé mo sì rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí yẹn bẹ́ẹ̀ni ẹ̀dẹ́ mẹ́rin wá kò tún yóò ní yíyá látọ́rí ọwọ́ rẹ̀ tó sọ kírísẹ̀ náà látọ́rí ìtẹ́ kó ní owó òjò náà tó wá bẹ̀ látọ́ pé gbogbo àwọn èèyàn bá ah, lójú wá ló ṣe tẹ́ yín ń bọ́ o àbí ó kọjá èèyàn mẹ́rin gbogbo gbogbo èèyàn tó wà ń bẹ̀ bóyá lórí ìta ló ti ṣẹlẹ̀ bí èèyàn hundred years ah, wá ní o ẹgbẹ́ yẹn ṣe ti ń kílẹ̀ ẹni bẹ́ẹ̀ ni àwọn kan wà tí èèyàn bá pàtó mara rẹ̀ tó láìpí rẹ̀ ní kejì alẹ́ ìrọ̀ lọ pa nínú àtàkọ̀ ògbérébé mi kò tó bá wọn. ọjọ́ bá ẹ̀sẹ̀ wọn fúnra lórí ọjọ́ bá lọ́dọ̀ yẹ káàkiri káàkiri èmi àbí kó wà lọ́dọ̀ ẹwọ́ sọmọ ọdún mẹ́fà pé ẹwọ́ tó fún lóyún ní àdé àrí àkókò rẹ̀ kúrò kẹ́lẹ́ kúrò àwọn ọmọdé lè bí mọ́lú yẹn lọ́mọdún mẹ́fọ́ wà ní gíní àà ah, ah. kò rọrùn fún hmm? àbí kọlùlá tó já nínú sọ̀rọ̀ yẹn kọlùlá tó sọ̀rọ̀ jọ́rà níjò lọ́rọ̀ ṣẹlẹ̀ lọ́sẹ̀ mẹ́ta ẹni ẹ́ ti kú lọ́sẹ̀ mẹ́rin fókù ah. rẹ̀ ní ṣùgbọ́n láti fánà náà ẹni bá kìdá ti dàrú ó mọ̀ lè gbà wọlé ó lè ní ẹ̀mẹ́dẹ́ gbà o àkúdáyà rẹ̀ lẹ́sẹ̀ kí ni ó lè sọ àkúdáyà kọ gbogbo àti àkúdáyà gẹ̀ẹ́gẹ́ láti tó social media ayé tọ́jọ́ bá ní ọ̀nà àríyà pé mẹ́rin pàkúdáyà bá wà mẹ́kan yóò sàwọn ló sàmà lò lóbọn ló láì Olùmọ̀ kẹyẹ, ìdí ògbẹ̀rẹ̀ báwọn pé iṣẹ́ dídájọ́ lẹ́bọn ìsọ nínú ìbẹ̀rẹ̀ bábòye tó lè ní òfin tí ládàá rẹ̀ pọ̀ ní lẹ́nu táwọn ẹni síwájú mú ń sá fún ẹ̀nà tó bá dájọ́ láàrin méjèèjì mọ́sẹ̀ pẹ́ẹ̀tì láàrin ẹ̀bí ìbálò kọmọ mọ́rí àbákan fún ìgbẹ̀fà lẹ́fà fúnkan ìgbẹ̀jì ọmọ àwọn olùdíjà fún òjábọ̀ kankan láti jọ lẹ́jọ́ ti jọ lẹ́jọ́ kírísì mọ́ bákan náà ìtọ́wà mọ́ fún ẹni tó bá kó òun bí ibi ibi tó ti lé jẹ́jọ́ yẹn wọ́n ẹ̀ka kan díẹ̀ lọ. sọ ilé ẹni tó gba àkíyèsí wọ́n ní pàápàá kó lè á jẹ́ pé ìdí yẹn tó ń bínú sí oṣù kò sí pé ìsìn lásán ìbínú sáré ẹni tó wà tó fún pé ọyẹ́ ti ẹni yẹn tẹ́lẹ̀ ibi tó ti mọ́ ọgbẹ́ yẹn dédé dénú tó bá èèyàn bí a ń ẹjọ́ wájú wájú rẹ̀ mọ́tò orí yẹn gbé orí ẹjọ́ mùsùlùmí àti kèfèrí ń jà sọ̀rọ̀ ọjà dábàá kẹ́lẹ́ ọ̀dọ̀ ìjọba ti pèsè àwọn kan oyún sínú àti bíbídíà ẹjọ́ mi àwọn bíbídíà yẹn ti sàn wọ́n dẹ̀ lákúdà oyún sínú àmọ́ jẹ̀bi oníbídíà gbà mí o àyílẹ̀ kọ́ ni tọ́ba ti nílé ìjà yìí rọ̀ta àti kù yẹn lóbi lónìí lẹ́yìn náà ibi àpẹẹlẹ náà tó lẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ ẹni ló kùwà tó yẹ pé ní ẹni tó jẹ́ kékeré gan àníbi níbi tààlífù ẹ̀ sábàdì pé áá ah! tó bá lè di súnmẹ́tì tó bá gbà yóò jẹ́ ìwúlò bá mùsùlùmí tí yóò bá ti gbà yóò jẹ́ fún àbúrò rẹ̀ àníbi wọn ń fa àwọn díẹ̀ díẹ̀ oníbíyà tó wá jẹ́ mùsùlùmí gbogbo kí ni ó lẹ́kọ̀ọ́ ọ̀rìn kan lórí sábàbí mọ́ ẹni bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ bọ̀tá tó gbà ẹ bàbá mọ ọmọ kan ládùúgbò ẹsẹ̀ mídíà ni ẹsẹ̀ bá tó wà sí ilé bàbá mọ náà jókòó bóyá náà lè gbọ́ oníkìlì àwọn bàbá yẹn ah, bóyá bóyá ládùúgbò ń tó bá sọ ní gbogbo bóyá lọ́mọ jí mọ̀ sẹ́yìn tó bá sọ láyé lẹ́gìn mẹ́gbọ́ ẹlẹ́rìí pààrọ̀ náà ikú wọlé àtìgbọ́ ikú wọlú ọ̀rọ̀ yẹn bẹ̀ tòkọ́ wá ti débi ìdájọ́ náà jẹ́ fàáfàbọ̀ sí pé ẹnìkan ẹ́ olóṣùmọ̀ ẹ̀tọ́lójì ìfẹ́ ẹ̀tọ́ fẹ́bẹ̀ ọlọ́dún aláyé ìgbìmọ̀nà fún ṣàmàánù ọmú aláàlá àdéjù ẹ má jẹ́ kí ìkórìíra àwọn nǹkan tó ń gbé wípé ẹ̀mí ti dédé ẹ̀ẹ́dẹ́ wó ó akọ̀ọ̀dọ̀ lè dákọ̀ọ́ ẹ̀dẹ́ dédé ilé ìlú mọ̀jẹ̀ká àkáyọ̀ náà bá الله وسلم على نبينا محمد